بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún un àtọrọ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀. mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí ní kíkí ti àlàáfíà mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní alẹ́ òní alẹ́ òní ni alẹ́ sábtì alẹ́ sáfìtì déètì òní ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá oṣù gúríkọ́ádà ọdún fourteen forty three. ìjókòó wa ti alẹ́ òní ó ní ọ̀rọ̀ ìfẹ́ episode one twenty nine ọ̀rọ̀ ìfẹ́ episode one twenty nine àkọlé ẹ̀yin bàbá ọmọ ẹ ṣàánú ìyá ọmọ yín nítorí ti Allah ẹ̀yin bàbá ọmọ ẹ ṣàánú ìyá ọmọ yín nítorí ti Allah. àkọlé yìí ó dá lé orí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó kan nígbà kan rí. tí wọn ò sí nípò ọkọ àtìyàwó mọ́ ní ọjọ́ tòní. bí ọ̀rọ̀ ṣe lọ ni wípé arákùnrin kan ó fẹ́ ọmọbìnrin kan tí kìí ṣe ọmọ ìlú rẹ̀ tí kò ní ẹbí tí kò ní ara. nínú ìlú tí ó jẹ́ ti ìlú ọkọ wọ́n fẹ́ra wọn ní ìlànà Islam bó tilẹ̀ jẹ́ pé ọmọbìnrin yìí nìkan ni mùsùlùmá nínú ẹbí rẹ̀. ìlú rẹ̀ ìlú arábìnrin yìí àwọn tí wọ́n pọ̀ jù nínú ìlú náà wọ́n máa ń jẹ́ christian ẹyọ ẹyọ ló máa ń jẹ́ mùsùlùmí nínú ìlú arábìnrin yìí àwa náà ti mọ àwọn ìlú kan nísàlẹ̀ ọya nílẹ̀ Yorùbá tó já sí wípé majority aráàlú Christian ni wọ́n ṣùgbọ́n a máa ń rí àwọn ẹyọ ẹyọ ẹyọ ènìyàn kọ̀ọ̀kan tí máa jẹ́ mùsùlùmí bóyá nípasẹ̀ àwọn oníwàásí wa tí wọ́n jẹ́ oní-comparative tàbí nípasẹ̀ kí ọmọbìnrin bẹ́ẹ̀ kó rí mùsùlùmí fún fẹ́ẹ́fẹ́ ó sì gbà pé òun bá ṣe ẹ̀sìn Islam ní ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn ni a fi máa ń rí ẹyẹ ẹyọ àwọn aráàlú náà tí wọ́n máa ń jẹ́ mùsùlùmí mùsùlùmá. arákùnrin yìí ó fẹ́ arábìnrin yìí pẹ̀lú ìlànà Islam nígbà tí wọ́n fẹ́ra wọn tán. arákùnrin yìí ti ní àwọn ìyàwó nínú ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọbìnrin tí à ń sọ nípa rẹ̀ yìí bóyá òun ló ṣèkẹta tàbí òun ló ṣèkẹrin nínú ẹ̀ẹ́dẹ́ arákùnrin náà. ọmọbìnrin yìí ohun tí ó wá ṣẹlẹ̀ ni pé ìjà oríṣiríṣi ìjà oníranran ọmọ ń wáyé láàrin òun àti ọkọ rẹ̀ àti òun àti àwọn orogún rẹ̀ kan. ìgbàkigbà tí aáwọ̀ bá wáyé láàrin wọn wọ́n ní àáfàá tí wọ́n máa gbé aáwọ̀ wá bá tí ó sì bá wọn yanjú ẹ̀ pẹ̀lú òfin Islam. ìjà yìí bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ kàkà kí ó tẹ̀ lára ewé àgbọn ńṣe ló ń le sí i. bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tóṣù ń gorí oṣù òun ni làásìgbò làásìgbò tó lágbára ó ń wáyé láàrin arábìnrin yìí tá a sọ pé òun nìkan ni mùsùlùmí nínú ẹbí rẹ̀ àti orogún rẹ̀ àti ọkọ rẹ̀ ìjà yìí ó lágbára débi pé nínú oyún tí ọmọbìnrin yìí kọ́kọ́ ní ìkọ̀sílẹ̀ àkọ́kọ́ ó wáyé. wọ́n gbé ẹjọ́ wá bá àbá àwọn ọkọ sì gbà láti padà síbi kó máa jẹ́ ọkọ rẹ̀ ó kó tọ̀láàkì ẹ̀ jẹ ó tún kù ṣe wàhálà míì fún wáyé ọkọ tó ń pò náà ti tọ̀láàkì nígbà ẹlẹ́ẹ̀kejì ó tún kó ẹjọ́ wá sí ọ̀dọ̀ àáfàá wọn wọ́n tún bá wọn parí ẹ̀ ṣe mọ̀ wípé nínú Islam tí a bá ti kọ obìnrin nígbà àkọ́kọ́ tá a ṣàtúnṣe tí ẹni tó kọ̀yàwó tó lòun ọ̀kọ́ mọ́ wọ́n láǹfààní kí wọ́n tún máa bá ìgbéyàwó wọn lọ tí ìkọ̀sílẹ̀ bá tún wáyé nígbà ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tún jókòó àtúnṣe lórí rẹ̀ tí ọkọ tún gbà láti juwọ́ sílẹ̀ wọ́n tún máa bá ìgbéyàwó wọn lọ ṣùgbọ́n tí ìkọ̀sílẹ̀ bá ti wáyé nígbà ẹlẹ́ẹ̀kẹta kò sí àtúnṣe mọ́ àfi kí obìnrin yẹn kó kúrò ní ilé ọkọ náà ó wá ṣe é ṣe lọ́jọ́ iwájú tí obìnrin yìí bá fẹ́ ọkùnrin mìíràn tí wọ́n bá tún wá túká ọkùnrin àkọ́kọ́ yẹn nígbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti sọ pé òun tún fẹ́ tún fẹ́ eléyìí ó jẹ́ òfin Islam tí ẹnìkan kan ò sì gbọdọ̀ dọ́gbọ́n sí ẹni bá dọ́gbọ́n sí yóò kan ìbínú àlọ́ ẹnìkan kan ò sì gbọdọ̀ fi ṣe àwàdà tọ́ ọ̀pọ̀ arábìnrin yìí ọkọ̀ nígbà àkọ́kọ́ wọ́n ṣàtúnṣe ọkàn níbẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ṣàtúnṣe ọwọ́ akọ̀ níbẹ̀ lẹ́ẹ̀kẹta ṣe mọ̀ wípé kò látúnṣe mọ́ àwọn ìjà tó ń wáyé láàrin ọkọ àtìyàwó yìí ó lágbára débi pé àfi bí ẹni tí wọ́n dì bí ìgbà tí nǹkan tó ń dààmú ọmọbìnrin yìí nítorí wípé nígbà tó bá bẹ̀rẹ̀ wàhálà inú ilé máa sú ọkọ yóò sì sú àwọn orogún obìnrin yìí tí wọ́n á máa sá kíjokíjo èyí ló wá mú kí ọkọ wá pinnu wípé òun ọkọ arábìnrin sílẹ̀ pátápátá níbẹ̀lẹ̀ kẹta ní àsìkò tó kọ̀ ọ́ níbẹ̀lẹ̀ kẹta yìí kò pẹ́ sígbà náà òun ni ọmọbìnrin yìí bímọ ó bímọ wọ́n ṣe àkíkọ̀ ó ṣe súná ọmọ ìyá ọmọ ọ wà ní ààyè tiẹ̀ ó ń tọ́jú ọmọ bàbá ọmọ yìí tó ti di bàbá ọmọ báyìí tó ti kú òníkù ọkọ ó sì ń fi owó oúnjẹ ránṣẹ́ sí ọmọ rẹ̀ èyí ni wọ́n ń bá lọ títí ọmọ fi pé ọdún kan. wàyí o kí ló wá ṣẹlẹ̀ tí ó wá bí àkọlé tí a pè ní ẹ̀yin bàbá ọmọ ẹ ṣàánú ìyá ọmọ yín nítorí ti Allah. ṣé ẹ̀rí arábìnrin yìí gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú òun nìkan ni mùsùlùmá nínú ẹbí rẹ̀. kódà àwọn ẹbí rẹ̀ inú wọn ò dùn sí pé ó di mùsùlùmá à ń bọ̀ síbọ̀ sí pé ó tún wá jẹ́ ẹlẹ́hà oníjẹ̀lìbá. nípa bẹ́ẹ̀ arábìnrin yìí kò lè padà sí àárín àwọn ẹbí rẹ̀ wọn ò fààyè gbà á kó padà sí àárín wọn wọn ò sì fara mọ́ ẹ̀sìn tó ń ṣe arábìnrin yìí ọwọ́ adi ẹni tí ń wọ àwọ̀sùn káàkiri ìlú láàrin àsìkò tí òun àtọkọ ẹ ti túká ọwọ́ àwòrán rẹ̀ pé ó yẹ kóun ti ẹ̀ kéwú sí i yẹ kóun kéwù kó n tiẹ̀ máa lè kùránì ká orí ilé kéwù kan ọlọ jura rẹ̀ síbẹ̀ ilé kéwù tó jura rẹ̀ sí yìí olùkọ́ ti ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ wọ́n ní yàrá ìkẹ́kọ̀ọ́ lọ́tọ̀ wọ́n tún wá ní yàrá bíi méjì sí mẹ́ta kan fún àwọn tó bá fẹ́ máa gbé ní ilé ẹ̀kọ́ arábìnrin yìí ó bá olùkọ́ rẹ̀ sọ̀rọ̀ ó ṣàlàyé wàhálà tí ń bẹ nínú ìgbésí ayé rẹ̀ àti bí ó ṣe lè padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àáfàá sọ pé ọ̀dà kò burú tí wọ́n náà bá lè máa sùn láàrin àwọn ọmọ léèké tí wọ́n ń sùn léèké máa kó bọ̀ arábìnrin yìí ó dẹni tó kó lọ sí ilé ìkéwù oṣù kìíní lọ oṣù kejì lọ oṣù kẹta lọ oṣù kẹrin lọ nígbà tí ń lọ bí ọdún kan nǹkan kan ṣẹlẹ̀ ní ilé kéwú ẹni tí ó ní ilé tí àwọn akẹ́kọ̀ọ́ ń gbé ó lóun fẹ́ lu ilé ìrùn nípa bẹ́ẹ̀ olùkọ́ àwọn ọmọ yìí ó sọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wípé onílé fẹ́ lo àwọn yàrá tẹ́ ẹ ti ń sùn o kí oníkálukú ó tètè wá àyè mìíràn tí ó máa gbé. arábìnrin tí a sọ pé ó gbé ọmọ òpóòlù lọ́wọ́ yìí nígbà tó gbọ́ ọ̀rọ̀ tí àáfàá wọn sọ ọbanújẹ́ ó wo wájú ó wo ẹ̀yìn ó wo òkè ó wo ìsàlẹ̀ níbo ló tún fẹ́ múrí ní báyìí pẹ̀lú ọmọ kan lọ́wọ́ ó wá wò pé tí àárín ẹbí òun ọba ṣe padà sí wọn tó ku òun kù ní pé kò ń lọ gbalé àmọ́ níbo ni ó ti rí owó tí ó fi gba ilé. èyí owó oúnjẹ tí bàbá ọmọ rẹ̀ fi ránṣẹ́ ọ̀pọ̀ ọgbà ní máa di ẹjọ́ kìí ṣe ẹjọ́ pé kò fi ránṣẹ́ àmọ́ ẹjọ́ pé kò tó nǹkan kan kò ran nǹkan kan lára ọmọ bọ́mọ ṣe ń muyàn lọ́mọ ń jẹun oúnjẹ tí àgbàlagbà ń jẹ lọmọ yìí ń jẹ ìyẹn ni pé ìsèpé oúnjẹ tó tó oúnjẹ àgbàlagbà ṣùgbọ́n àwọn ìran oúnjẹ tí àgbàlagbà náà máa jẹ bí ìrẹsì bí àmàlà ọmọ yìí náà sì máa jẹ ó sì tún mú yàn so owó tí bàbá ọmọ yìí fi ránṣẹ́ ní oṣooṣù kò ká jíjẹ mímu ọmọ yìí ní oṣù ṣùgbọ́n kò sí nǹkan tí arábìnrin fẹ́ ṣe sí nígbà tí bàbá ọmọ sọ pé òun ò ní àǹfààní láti fi kún owó náà. wàhálà míì ló tó wá ṣẹlẹ̀ yìí tí àáfàá ilé kéwú tó ní kí gbogbo àwọn tí wọ́n ń gbélé kéwú kó ń kálukú wọn kí wọ́n wá àyè míì tí wọ́n mọ̀ ń gbé ọ̀rọ̀ wá di kí arábìnrin yìí kó gba ilé kó gba ilé lọ́wọ́ ara rẹ̀ kò sí ẹbí tí ó lọ òun náà sì ní owó lọ́wọ́. ogun tó sì ń jà á tí ilé ọkọ rẹ̀ ò fi gbà á Ọ jẹ́ ọ̀rọ̀ tí ọ na-adụ lọ. arábìnrin yìí ò ṣe méjì ṣe méjì ó lọ bá bàbá ọmọ rẹ̀ Ọ ṣe àlàyé fún un wípé ilé tí ó tóun ti ń rí bí wọ̀ sí wọ́n ti ní kí àwọn wá ibòmíì táwọn ó mọ̀ gbé o. òun ò wá lówó lọ́wọ́ tó òun fi gbalé. so ohun tó wá bá wá ní ìsinmi wípé òun fẹ́ fún bàbá ọmọ òun ní option option méjì option àkọ́kọ́ kó dákun kó fún òun ní owó tóun fi gba owó ilé ọdún kan ó fún òun ní owó tó òun fi gba owó ọdún kan owó ilé ọdún kan so that òun ó fi lè rí bí wà òun ó sì máa ṣe ìtọ́jú ọmọ rẹ̀ tí ń bẹ lọ́wọ́ òun lọ. tí kò bá lè fún òun ní owó ilé ọdún kan ó gba ọmọ rẹ̀ ọmọ yìí ọmọ tí ò tí tí ìrìn rẹ̀ ò tí ìyẹjú ni bó ṣe ń rákòrò ló ń dìde máa ga kò tí ì lè dá ẹsẹ̀ gbé ìyá ọmọ ìwà ń sọ fún bàbá ọmọ rẹ̀ wípé tí bàbá ọmọ òun ò bá lè bóun san owó ilé ọdún kan kó jẹ́ kí òun wá gbé ọmọ kalẹ̀ kò sí ẹni tí òun fẹ́ wọ̀rọ̀ sí lọ́dọ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́ tí ọmọ ò bá sí lọ́wọ́ òun òun ó fi ibikíbi tó ń bá rí kóun ó sùn òun ó sì mọ̀ pé kádàrá àtòun nù ṣùgbọ́n ọmọ kékeré yìí ọmọ pínísì yìí ọmọ léjeléje yìí ó lójú ibi tí ó lè máa sùn. èsì tí arábìnrin sọ pé bàbá ọmọ òun fún òun ni pé ní àkọ́kọ́ náà kì í ṣe ojúṣe tòun mọ́ láti bọ́ ọ wá ilé tí ọ máa gbé tàbí láti bọ́ ọ san owó ilé tó máa gbé àwọn ti kọ́ra àwọn ìkọsílẹ̀ ti pé mẹ́ta kìí ṣe ojúṣe òun mọ́ nínú ẹ̀sìn láti bọ́ ọ wá ibi tó máa gbé kìí sì ṣe ojúṣe òun láti bọ́ ọ wá owó ilé tí ìwọ yóò máa gbé. tó o ọmọ ọmọ yìí ò tí ì ṣe é ọmọ tí ò tí ì lè dá èrè yanjú ọmọ tí ò tí ì tó ojú ọmọ tí ò tí tó nǹkan kan ṣe fún ara rẹ. kò sí ọ̀kan kan nínú àwọn ìyàwó òun tó lè di ẹrù ọmọ yìí mọ́ kò sí owó tó ń lè fún ọ òun ò sì lè gba ọmọ yìí sílẹ̀ ní àsìkò yìí arábìnrin yìí ó yíṣẹ́ padà ọ̀rọ̀ náà di ìbànújẹ́ sí lára ó sì bẹ̀rẹ̀ sí ní máa sun ẹkún ní ẹkún tó korò ibi tí ọ̀rọ̀ dé dúró nìyẹn asat òní ibi tí ọ̀rọ̀ náà dé dúró nìyẹn tó ẹ̀yin mùsùlùmí o lè ti gbọ́ tó ṣẹlẹ̀ yẹn o ẹ jẹ́ kí a fi ọ̀nà méjì dá sí ọ̀rọ̀ náà ẹ jẹ́ ká fi kí ni ojú tí ẹ̀sìn fi wú ọ̀rọ̀ yìí gan-an ká fi wò ó. káwa tó sọ ojú kejì tá a fi wò ó. ní ti ẹ̀sìn ní òdodo ni pé obìnrin tá a bá ti kọ̀ sílẹ̀ yálà ìkọ̀sílẹ̀ alákọ̀ọ́kọ́ ló ṣe parí tó fi kúrò nínú ilé wa tàbí ìkọ̀sílẹ̀ ẹlẹ́ẹ̀kejì ambọ̀sibọ̀sí ìkọ̀sílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó fi jẹ tó kúrò nínú ilé wa. kìí ṣe ojúṣe arákùnrin yẹn mọ́ tó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ láti bá a san owó ilé tàbí láti bá a wá ilé tí yóò máa gbé. obìnrin tí ọba bá ìkọ̀sílẹ̀ jáde kúrò nínú ilé ọkọ rẹ̀ ibi tí ó máa gbé ọ wà ní ọrùn rẹ̀ ẹni ibi tí yóò máa gbé ó tún wà lọ́rùn àwọn mọ̀lẹ́bí rẹ̀ èjì ibi tí yóò máa gbé ọ wá wà lórí àwùjọ àwa mùsùlùmí tá a gbọ́ sí ọ̀rọ̀ rẹ̀. ní ti àkọ́kọ́ pé ibi tí yóò máa gbé wà lọ́rùn rẹ̀ eléyìí yóò wá lọ́rùn tó lè fi gbé ẹrù náà kò ní ọrùn tó lè fi gbé e àfi tí ọrùn yóò bá dá kò níṣẹ́ lọ́wọ́ kò lówó lọ́wọ́ àwọn tó tún wá jẹ́ ẹbí rẹ̀ àwọn tó jẹ́ ẹbí rẹ̀ wọn ò fẹ́ rí i ní pé kí wọ́n bá tán ìṣòro rẹ̀ wọ́n ló ti di mùsùlùmọ́ ọ̀rọ̀ ẹ ti kúrò nínú ọ̀rọ̀ àwọn kì í sì ṣe pé tàìní ẹbí tó lówó lọ́wọ́ rárá o ó ní ẹbí tó rí ṣe o ṣùgbọ́n tẹ́ ẹ lọ báwọn kìrìsìtẹ́nì wọ́n máa ń jẹ́ oníkanra wọ́n máa ń jẹ́ oníkanra wọ́n sì yí dà fọ́lọ́ tí ẹni wọn kan bá di mùsùlùmí. so arábìnrin yìí kò rí ọrùn gbé bùkátà yìí kò rí tí ọba gbé e. ta ló wá kù nílẹ̀ àwùjọ mùsùlùmí nì àwa ara wa náà ni ọmọ ìyá ara wa àwa náà ni a ní ṣiṣẹ́ láàdá lórí arábìnrin náà pàápàá jùlọ nínú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo jẹ́ kó wa wípé ogun tí ń ja arábìnrin yìí tó fi dá sí wípé bí ìjà bí ìjà bí wàhálà bí wàhálà ní máa ń ṣẹlẹ̀ láàrin òun àtọkọ rẹ̀ ọ̀rọ̀ sunukun ni tó ní í torí pọ́bìnrin nìyí kò lè rí ilé ọkọ gbé nítorí nítorí àdánwò tí ń bẹ nínú agbada rẹ̀ tó ju agbára rẹ̀ lọ ṣiṣẹ́ṣiṣẹ́ tí bá ń bẹ lára obìnrin míì ìbá àwọ ilé ọkọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá ti ń kú òǹbì kan ní ọ̀nà pọ́síbù mìíràn aláwọ̀ ló wá mọ iye àwọn obìnrin bẹ́ẹ̀ tí wọ́n ń bẹ nígboro tí wọ́n jẹ́ mùsùlùmá tó dá sí wípé kò sí ọ̀nà àbáyọ fún wọn láti rí ilé ọkọ gbé nínú àwọn obìnrin bẹ́ẹ̀ a ní tìtorí wípé wọ́n ní ìṣòro àìrí ilé ọkọ gbé kí wọ́n wá dìdàkudà sínú àwùjọ wa. ìdí kejì àwọn ẹbí rẹ̀ wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn wọn ò fẹ́ dá sí ọ̀rọ̀ rẹ̀ mọ́ pàápàá tó bá ti jẹ mọ́ wípé yóò gba nǹkan lọ́wọ́ wọn ohun tí wọ́n ń sọ fún ni wípé kó padà sínú ẹ̀sìn Christianity kó sì lọ bájẹlì báàbù sílẹ̀ torí kò sí ẹni tó jẹ́ aláfijọ rẹ̀ nínú ẹbí àwọn. bá a ṣe wá rọ àwa mùsùlùmí tí aláǹfààní àti gbọ́ ètò yìí láti ran arábìnrin yìí lọ́wọ́ bẹ́ẹ̀ náà wá ní a máa fi yé wa wípé nínú ẹni tí ó yẹ kó dá sí ètò bí ọmọbìnrin yóò ṣe rí ilé gbà ẹni tó yẹ kó jẹ́ nọ́mbà wán òun náà ni bàbá ọmọ rẹ̀ ẹni tó yẹ kó jẹ́ nọ́mbà wán òun ní ta ni bàbá ọmọ rẹ̀ èrí ń bẹ nínú ẹ̀sìn wípé kí bàbá ọmọ rẹ̀ yìí kó ti torí àwọn ò níwọ̀n ìgbà tí ìkápá bá wà fún un kó ṣe tàláwò lára arábìnrin yìí kọ́ máa wo àwọn wàhálà làásìgbò tárábìnrin yìí kó sí láàrin ọdún kan tí wọ́n fi jọ wà papọ̀ tí wọ́n fi jọ wà papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya torí pé ha ogun ńlá gbáà ni ogun ńlá gbáà ni láàrin ọdún kan tí arábìnrin ti wà lọ́dọ̀ àbá rẹ̀ ẹ̀mí ọkọ fẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí ọkọ ẹ̀mí rẹ̀ fẹ́ẹ̀ bọ́ ṣé àìrí wàhálà làìsá ọkọ rí wàhálà ó ń sá kíjokíjo àmọ́ alihamdulilayi nígbà tí ìgbéyàwó kì í ti ṣe ọgbà ẹ̀wọ̀n èèyàn lè wọlé sínú ẹ̀ èèyàn sì lè jáde padà tí ó bá ti rọgbọ mọ́ ìdí nìyí tí arákùnrin tó fi gbégbèsè ìkọ̀sílẹ̀ nígbà kínní a tún rọ̀ ọ́ ó tún gbẹ̀bẹ̀ ìkọ̀sílẹ̀ tó ń wáyé nígbẹ̀lẹ́ ó tún gbẹ̀bẹ̀ àmọ́ ìkọ̀sílẹ̀ tó wáyé kẹta kò lákùnṣe mọ́ àti kárábìnrin yìí kó lọ wẹ ẹlòmíràn fẹ́ tó bá wá fẹ́ ẹlòmíràn aláwọ̀ lọ́jẹ̀ kórógun ìkọ̀sílẹ̀ ń bẹ̀ mọ́ o àmọ́ gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn gbé ní wípé tí ọkọ mìíràn tó fẹ́ tó bá kọ̀ ọ́ sílẹ̀ tí àyè bá sì wà lọ́dọ̀ ọkọ àkọ́kọ́ tí í ṣe bàbá ọmọ rẹ̀ yẹn ó lè padà síbẹ̀ tí wọ́n bá jọ fi ìmọ̀ ṣọ̀kan lórí ẹ̀. wọ́n á fẹ́ fi hadithi Fatima ọmọ kọ́yì mo fẹ́ fi ṣe ẹ̀rí fún wa pé ẹ̀yin tí ẹ jẹ́ bàbá ọmọ tẹ́ ẹ ti kọ ìyàwó sílẹ̀ tí ìyàwó yìí tó wá ní irú ìṣòro yìí ẹ má sì tó rí pé ṣe tí mo fi kàn án sílẹ̀ kẹ wá dijúmọ́ rí kẹ dijúmọ́ rí. kẹ́ sọ pé ọ̀rọ̀ rẹ̀ ò kàn yín ọmọ ìyá yín ni a ti gbọdọ wo ọmọ ìyá wa níran kí ìrònú ilé ayé rẹ̀ kó sọ di aláìsàn tàbí kí ìrònú ilé ayé rẹ̀ kó sọ di ẹni tí ó fẹ́ kó mọ̀ kí kó rí sí aburú fi ọrọ kéèsì ọmọ kọ́ì àti amúrù ọmọ hafsin ọmọ mùhírọ́ mo fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ mo fẹ́ fi dá ẹ̀yin bàbá ọmọ tírù rẹ̀ ń ṣẹlẹ̀ sí mo fẹ́ fi dá yín lẹ́kọ̀ọ́ wípé àdíìsì yìí mo sì kà á ní ọjọ́ yọ́ọ̀mùlẹ̀ ahad tó kọjá lọ tàbí ti tọ̀hún a sì kà á ní ìjókòó tàlíìlì tàbí máa ń ka síra ọmọdátúlẹ̀ àkáàmù àmọ́ irú ẹ̀kọ́ tí mo fẹ́ fàyọ yìí mi ò láǹfààní àti fàyọ lọ́jọ́ tá a kà á mo tún wá fẹ́ padà sórí àdíìsì yẹn kí n wá pe àkíyèsí ẹ̀yin bàbá ọmọ sí ibi tí mo fẹ́ pe àkíyèsí yín sí wípé ẹ ṣàánú àwọn ìyá ọmọ yín nítorí ti Allah subhanahu wa ta'ala àdìsí náà rí àǹfààtìmá bẹ́ntì kọ́ìs látọ̀dọ̀ fátímà ọmọ kọ́ìs ana aba amòrì ibnu hafsin bàbá amúrù ọmọ hapsin tọ̀lákọ̀há àlìbáta ọkọ̀ sílẹ̀ pátápátá ìyẹn ni pé ó ní mo kọ̀ sílẹ̀ ọdẹ ní mo kọ̀ sílẹ̀ ọdẹ jì mo kọ̀ sílẹ̀ ọdẹ ta lẹ́ni tí ń gbèrò bẹ́ẹ̀ ó gbèrò pé ẹ̀ẹ̀mẹta náà ni mo kọ̀ ọ́ o àgàfi pé mi ò láǹfààní àti tí ọmọ títí ìwọ yóò fi fẹ́ ẹlòmíràn indication nìyẹn ọba wa fẹ́ ẹlòmíràn kíkọ̀sílẹ̀ bá wá tún ṣẹlẹ̀ láàrin yín ó ṣeé ṣe tí ọ̀rọ̀ wa bá papọ̀ ká ra wa fẹ́ ní ọ̀sùn tọ̀lákọ̀há sàlàsà nínú ẹ̀gbà wá mìíràn dípò àlìbáta ó sọ pé ọkọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ó sọ ọ̀yàn pé ọkọ̀ fátímọ̀mọ́ kọ́ìtì sílẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ṣẹ́wọ́n arákùnrin yìí tí í ṣe àbú amúrì yìí wọ́n wà gọ́ọ̀lìbù bó ṣe kọbìnrin sílẹ̀ tán ó fi ilẹ̀ sínú ilé rẹ̀ òun gba ìrìn àjò tiẹ̀ tí fi ń wá ìjẹ ẹ̀mú rẹ̀ ó gba ìrìn àjò ẹ̀ lọ. fàárísánà ilé ha wà kí ìlú hu bí ṣàìrì ṣùgbọ́n bó ṣe gbọ́ ìrìn àjò yìí ó máa ń rán aṣojú rẹ̀ kan sí Fátímà pé kóbò ń gbé oúnjẹ fún kóbò ń gbé ṣàhír bálì kóbò ń gbé fún kó lè rí nǹkan jẹ obìnrin wà nínú ilé rẹ̀ ó tún ń fi oúnjẹ ránṣẹ́ sí i pàtàkì tó ti hù pàtàkì tó ti hù inú wa bí Fátímà ọmọ kọ́yìí inú bí òun pé oúnjẹ tí òun gbé ránṣẹ́ sóhun yìí ó kéré kò yí òun Fátímà yìí ò gbé ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni kò bímọ fún arákùnrin nínú hadisi yìí fakọ́ọ̀l wàláàrí máa lákè alẹ́ iná ní iṣẹ́ yìí bàbá amóhùn ọmọ hásìn yìí ọwá ń sọ ọwá ń fi ohùn ránṣẹ́ nígbà tí aṣojú ẹ̀ jíṣẹ́ fún pé nígbà tí mo mọ̀ gbóúnjẹ fún fátímọ̀ ọmọ kọ́ìsì ọmọ dàsí bínú ọmọ lóúnjẹ yìí mọ̀ kéré bàbá amúrù ni mo fi aláwòbúra ní ti òfin ẹ̀sìn èmi ò jẹ́ ọ́ ní nǹkan kan mọ́. fẹ́ ká di àríyẹ mú ní ti òfin ẹ̀sìn nínú ìsìláàmù èmi ò jẹ́ ọ́ ní nǹkan kan mọ́ mi ò jẹ́ ọ́ ní ilé ìgbésí wà á gbé tó fi rọ́pò ní ìfẹ́ bẹ́ẹ̀ sì ni èmi ò jẹ́ ọ́ ní oúnjẹ kankan. àmọ́ bí mo ṣe fi ọ́ sílẹ̀ tó ń gbé nínú ilé mi tèmi bá tèmi lọ nítorí ìtàlá òní oúnjẹ tó o sì rí tí mò ń gbé ránṣẹ́ sí ọ yìí mi ò jẹ́ ọ́ lóúnjẹ nítorí tí aláwò náà ní ibi tí mo fẹ́ ká dì mú gangan nù ní ti òfin ẹ̀sìn bàbá amúrù ọmọ hapsin ẹni tó ti kọ ìyàwó ẹ̀ sílẹ̀ nígbà mẹ́ta kò jẹ arábìnrin yìí ní ibùgbé kò sì jẹ́ ní oúnjẹ jíjẹ mọ́ lábẹ́ òfin ẹ̀sìn. ṣùgbọ́n fásitì ọmọ pẹ́sì yìí ohun tó súnmọ́ ni pé òun náà ò ní ẹbí ní mọ̀dínà ṣe mọ̀ káwọn sọ̀hábà ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹyọ ẹyọ náà ni àwọn tí ń gba ìsìláàmù nínú ẹbí kọ̀ọ̀kan ẹbí tó bá sì ti gba ìsìláàmù yóò gbéra kúrò ní mẹ́ta wá sí mẹ̀dínà lẹ́ni tí ò ní ní ẹbí ẹbí ìtara ní ìlú mẹ̀dínà kò ní sí bàbá rẹ̀ ń bẹ̀ kò ní sí ìyá rẹ̀ ń bẹ̀ kò ní sí ẹ̀gbọ́n rẹ̀ ń bẹ̀ kò ní sábúrò rẹ̀ ń bẹ̀. Islam wá sọ gbogbo wọn tọmọ rí ara wọn nínú ẹ̀sìn ohun tó súnmọ́ ni pé bàbá amúrù yìí ohun tó wò mọ́ fátímọ̀ ọmọ kọ́ìsì lára nìyí kò sí ibi tí arábìnrin yìí tó fẹ́ lọ àfi kó dá sí pé ó rí ọkọ mìíràn fẹ́ kò sì sí ìrí ọkọ mìíràn fẹ́ kò sì sí iṣẹ́ lọ́wọ́ tó ń ṣe tó fi lè máa rí owó ìjẹ ìmu rẹ̀ ìdí nìyí tí arákùnrin yìí bàbá amúrí ọmọ hasan tó fi ń ṣe torí ìdàláwò lára rẹ̀ ohun tá a fẹ́ fi ẹ̀yìn bàbá ọmọ sí àkíyèsí sí nìyẹn ẹ̀rọ àmọ̀ ẹ̀gbọ́ alábìnrin wa lọ bójì sí ọlọ́run sallallahu alaihi wasallam ó lọ complain torí pé arábìnrin yìí kò yí òun pé eh, ọkọ tó kọ̀ òun sílẹ̀ kò jẹ òun ní ilé pè kò sì jẹ òun ní oúnjẹ ó wá lọ complain fáwọn ẹbí pé ìwọ òjíṣẹ́ àlọ́ ò ọ̀ wá tẹ́tí gbọ́rọ̀ yìí ni báyìí ká sàá báyìí ká wòlíì àlejò wa sọ fún mi pé laisa laki àléyìí náfàkọ̀ tó ń laisa laki àléyìí náfàkọ̀ tó ń kò sí ìnáwó kankan lọ́rùn ọkùnrin yẹn sí ọmọ ní ti òfin kò sí ìnáwó kankan lọ́rùn ọkùnrin yẹn sí ìwọ fátímọ̀mọ́. báyìí ni ọ̀rọ̀ Fátímọ̀ ọmọ Kọ́ìsì báyìí ló ṣe di ọ̀rọ̀ àwùjọ Islam àdébì náà sì ni olórí àwùjọ náà àdébì sọ̀rọ̀ wá wa ni ní ọwa ọwà n'inu nínú ilé rẹ̀ ń ọwà lọ́mọ ṣe ídà rẹ lọ nínú ilé ìyá kan tó ń pè ní ìyá sherik ìyá sherik ọlọ máa ṣe ìgbà rẹ lọ níbẹ̀ àníbi sọ bẹ́ẹ̀ tà lọ́ba tó rántí wípé à à ìyá sheríkì kò ní kọ̀nfíníẹ̀sì fún arábìnrin yìí o láti rí ìdàṣe níbẹ̀ o kò ní kọ̀nfíníẹ̀sì fún un torí pé ìyá sheríkì yìí àgbàlagbà lòun tó dá sí pé àwọn ọ̀dọ́ nú àwọn sọ̀hábà wọ́n máa ń jẹ sí ọ̀dọ̀ ìyá yìí. so ìparamọ́ yóò ti fẹ́ pọ̀ jù fún ìwọ nígbà tí àwọn àlejò bá ń dé bá ìyá sherik lójú ẹsẹ̀ ànẹ́bí sọ̀rọ̀ míì pé má wulẹ̀ lọ sọ́dọ̀ ya sẹ̀ríkì mọ́ ilé abdullahi ilé ibnu ilé ọmọ ìyá maktum tó jẹ́ afọ́jú tí ò ríran rárá òun náà ní yàrá tó lè máa lò sí lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ ni kó o wá lọ báyìí ibẹ̀ ni kó o ti lọ máa ṣe ìdá rẹ̀ o ò ní problem nílé ọmọ ọmú mọ̀túm ọmọ ìyá mọ̀túm o ò ní problem pẹ̀lú ẹ̀ torí pé afọ́jú ni kódà tí o bá ń múra lọ́wọ́ tí ọmọ ìyá mọ̀túm bá ń kọjá lọ kò lè rí ọ so o ò lè ní inconveniences o ò lè ní àwọn wàhálà kọ̀ọ̀kan nínú ilé rẹ̀ ọmọ gbébẹ̀ yẹn ìjẹ́ mọ̀ wípé dálábìnrin ṣe ń gbé ọ̀dọ̀ ọmọ òun mọ̀tún tó dákọ́jú yìí jíjẹ mímu Fátímà ọmọ kọ́ìsì ó ti wà lọ́rùn àwùjọ Islam àdìsí yìí ó gbajúmọ̀ gan Buhari gbà wá múslímù gbà wá àtàwọn ẹlẹ́gbà wá mìíràn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ra wa níbẹ̀ ni wípé ẹ wo nǹkan tí bàbá amúlù ṣe tí èyí ṣe ọ̀ràn yàn fún àmọ́ tó ṣe ń torí ti àlọ́ọ̀ torí kóbìnrin yìí kò rí ẹbí tí ó lọ bá kò rí ẹbí tí ó lọ bá sẹ́nu nígbà tó di pé ó wá bàdẹ́bí sọ́nà ọmọ wà ní wẹ̀sánà tó kọ̀ǹpilẹ̀ bàdẹ́bí tó bá dá sípò bá ní ẹbí ní mọ̀dínà ni ohun tábìlẹ́bí ọba sọ ni pé máa lọ sílé bàbá rẹ kó lọ parí ìdà rẹ níbẹ̀ àmọ́ kò sí bàbá rẹ ní mọ̀dínà kò sí yẹ ní mọ̀dínà kò sí máàrámù ẹ̀ kankan ní mọ̀dínà ìdí ní ìtọ́sí já sí wípé ànẹ́bí sọ́mọ́ wà ní wẹ̀sánà tó jẹ́ olùdarí àwùjọ àwa mùsùlùmí lásìkò náà òun ló pa á láṣẹ pé kọ́nà máa gbé ọ̀dọ̀ ọmọ ìyá Maktoum ibi sọ̀rọ̀ wá dé dúró yìí káà zoomu pé ọ̀rọ̀ yìí nígbà tí mo ti gbọ́ sí i tí èmi náà sì jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tí àwọn èèyàn wá ń bá fún ẹ̀kọ́ ẹ̀sìn fún ìbéèrè fún àmọ̀ràn so yóò túmọ̀ túmọ̀ sí wípé irú mi náà ni ó yẹ ká wá ibi tí obìnrin yóò máa gbé. ṣùgbọ́n àárí ilé ẹni tani tọ́ka sí fún arábìnrin ìpínkọ́ lọ gbé kò níṣẹ́ lọ́wọ́ definitely ibi tó bá ń gbé jíjẹ mímu rẹ̀ iṣẹ́ ni lọ́tọ̀ nǹkan ni lọ́tọ̀ tábàtì ní kó lọ gba ilé. ọ̀rọ̀ ti di pé a wá owó ilégbèé a gbọ́dọ̀ wá fún un nítorí náà ẹ̀yin bàbá ọmọ ẹ̀yin lè wà nípò àkọ́kọ́ o ẹ rántí wípé ọmọ yín bẹ lọ́wọ́ rẹ̀ bí ara ò bá sì rọ okùn ara ò ní rọ adìẹ tó bà lé o. tí ọmọbìnrin yóò bá máa rí ibi tó dáa tí ó máa sùn sí ara ò ní rọ ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ o bàbá ọmọ lọ́sìkọ̀ yìí tó sọ pé ọmọ yìí ò tí ì tó gbà òun náà mọ wàhálà tó rọ̀ mọ́ ọmọ òpóòlù láti gbà á nírú àsìkò yìí pàápàá jùlọ tí ìyá ọmọ yìí tí kì í ṣe pé kò sí láyé pàápàá jùlọ tí ìyá ọmọ yìí tí ò tí ì ní ọkọ mìíràn so mo wá ń fi àsìkò yìí tí ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá dé sí ìgbọ́ ọlọ́rọ̀ ṣe mọ̀ pé òkùnkùn yìí kù kí onínú kó mọ̀ mọ́ inú gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí tó ṣe mọ́ yín lára mo fi aláwọ̀ bẹ̀yìn níkọ̀ọ̀kan níbikíbi tẹ́ ẹ bá wà nítorí ti Allah ẹ ṣàánú ìyá ọmọ yín kódà kò gá sí pé ọmọ yín kà sí lọ́wọ́ rẹ̀ tọ́rọ̀ ẹ̀ sì rí bó ṣe rí yìí tí ò rí ibi tí ó gbé ẹ ṣàánú ẹ ojú tó ti mọ ni rí kò lè sọ pé òun ò mọ ni mọ́ ẹni tí ò lè padà sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ bí ó bá padà sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ yóò di kèfèrí ni tó bá wá di pé ọ̀sùnlé á lónìí ọdí bí ọdí lọ́kùnla ọ̀sùnlé ń sùn káàkiri ìkọ̀ọ̀kan náà ni ìwọ̀nba aṣọ tó ní àdásọ ọmọ rẹ̀ yóò mọ sọnù mọ́ lọ́wọ́ ìbọn ni ó ti rówó tí ó fi rà míì ìbọn ni ó ti rówó tí ó fi ra òmíràn sára àti sí ọmọ tẹ bá tẹ̀sí róbìnrin yìí ẹ sì rí i pé àmì ẹni tí ò rí jẹ tí ò rí mu ó ń bẹ ní ara rẹ̀ ṣùgbọ́n nǹkan kan tá a ṣẹ́rìsì lára arábìnrin ni wípé ó dúró sínú ẹ̀sìn ni o kò ṣe kédekède káàkiri o kò lo àǹfààní kóhùn sí nílé ọkọ kí dúdú máa gbé kí pupa máa gbé kí gíga máa gbé kí kúkúrú máa gbé. bùkátà arábìnrin yìí kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bíbí àbùkátà alábìnrin yìí kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá ọmọ rẹ̀ kó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá ọmọ rẹ̀ irú owó ilégbèé owó ilégbèé tí ń wáyìí kìí ṣe tó ga ju àpò bàbá ọmọ lọ́wọ́ ẹni tí a mọ̀ rí rárá tá a mọ̀ rí rárá kódà tí kì í tẹ́lẹ́sìn wa tọ́rọ̀ ẹ̀ bá jẹ mọ́ pé ká ṣàánú ẹ̀ orílẹ̀-èdè àkùkù ṣàánú ẹ̀ à ń bọ̀ síbọ̀ sí ẹni tá a mọ̀ rí à ń bọ̀ síbọ̀ sí ẹni tá a jọ jẹ́ ẹlẹ́sìn ìsìláàmù à ń bọ̀ síbọ̀ sí ẹni tí ọmọ wa ń bẹ ní ọwọ́ rẹ̀. ẹ̀yin ọkùnrin ẹja bẹ̀rù ọlọ́run o ẹja bẹ̀rù ọlọ́run o ẹjẹ́ á ṣe dáadáa sí àwọn ẹ̀yà ọmọ wa o aláwọ̀ fún wa ti sùn gẹ́ dáadáa o ẹ dákun ẹ bá mi ṣíà prógrámù yìí torí wípé irú àlámọ̀rí báyìí ó wọ́pọ̀ kódà ààrẹ ẹni tó dá sí pé ọmọ rẹ̀ ti ń bẹ lọ́wọ́ ìyàwó tọkọ lẹ̀ bíi méjì ni. bíi mẹ́ta bíi mẹ́rin tí ò sì náà ní wọn tó sì rìn sí yan fanda tí ìyàwó sì wò wípé tó ń bá fi ẹsẹ àwọn ìjọba tọ̀ ọ́ alágídí ni ohun tí ọmọ wí náà ni pé òun ò lówó lọ́wọ́. ìyàwó òsì ní í fẹ́ ìyá ọmọ òsì ní í fẹ́ kí wọ́n sì torí pé bàbá ọmọ rẹ̀ kò mọ ṣe ojúṣe lórí àwọn ọmọ rẹ̀ tí ń bẹ lọ́dọ̀ ìyá ọmọ rẹ̀ kí wọ́n wá sọ báwọn fẹ́ sọ bàbá ọmọ rẹ̀ sínú ẹ̀wọ̀n kó wá faramọ́. ẹ̀yin bàbá ọmọ tẹ́ ẹ ní ọmọ ń ta tẹ́ ẹ dágunlá sí àwọn ọmọ yín mo wá ń fi àsìkò yìí fi aláwọ̀ bẹ́ẹ̀ yìí ẹ̀rẹ́ tí ọjọ́ tẹ́rẹ́ dìde níwájú Allah subhanahu wa ta'ala tọ́nà ó bí ń léèrè léèrè ìpàtẹ́ ẹ kó lórí àwọn ọmọ yín ẹ̀rọ sí ìbéèrè náà ó ń bẹ́lẹ̀dẹ̀ yín o ẹni tó bá ti jìdá nínú yín kó sì torí Allah kó tún rẹ̀ ṣe o aláwọ̀ tó wá ti kùn gẹ́ dáadáa insha allah tó bá ti ní àárọ̀ ọ̀la àárọ̀ òní rádà òní ní sáptì alẹ́ sáptì láwàá yìí tó bá ti ní àárọ̀ sáptì àárọ̀ tá a kàn tá a bá ti sun tá a fẹ́ sùn yìí ní alẹ́ òní yìí ó súnmọ́ kí n ṣe episode one thirty ṣebí episode one twenty nine lélẹ́yìí anyway the next episode tó jẹ mọ́ ọ̀rọ̀ ọkọ àti aya ó súnmọ́ kí ó wá sí orí afẹ́fẹ́ insha allah bí ọba ti jẹ́ mo máa fi ìkéde síta subhanaka allahumma wa bihamdi ashhadu wa la ilaha illa anta aspect ìrùkà wá àṣùgbò yìí ẹ bá fẹ́ pè mí lórí ọ̀rọ̀ yìí ọ̀nà àbáni kó pè mí o lẹ́yìn ètò insha allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.